الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم ní tí ó pamá sí wa òun náà ni pé òní òun ni ọjọ́ ìdù ní àgbáyé Islam tá bá wò ní Nàìjíríà ní Saudi ní Egypt ní uh, Emirates ní Qatar Kuwait gbogbo àwọn ìlú yìí ni wọ́n ń ṣọdún lónìí kí ló fà á tó fi ń ṣọdún òun náà ni wípé àṣẹ tí anábíwá Muhammad sallallahu alaihi wasallam tó pa wá wọ́n ti mú àṣẹ náà ṣe. Kila làṣẹ yẹn òun náà ni wípé ẹgbà àwẹ̀ tẹ ẹ bá róṣù ẹdẹ túnú tẹ ẹ bá róṣù so wọ́n wá oṣù ní àná wọ́n dẹ̀ rí oṣù yẹn wọ́n wá wọ́n dẹ̀ rí eléyìí ni a fi ń ṣọdún ní òní ṣùgbọ́n tá a bá wò ó àwọn àmì ń bẹ tí wọ́n bá wa ṣọdún lónìí torí pé àwọn òróṣù lọ́dọ̀ ti tiwọn àwọn ìlú bíi Pakistan Roman, àtàwọn míì náà ní Libya àwọn míì àtàwọn àti ní Morocco àtàwọn ìlú míì bẹ́ẹ̀ tó ṣe pé wọn ṣọdún lónìí àwọn láwọn ò rí oṣù torí wípé apart from pé wọn rí táwọn èèyàn kan bá tẹ láwọn rí ní àwọn ìlú yẹn ó súnmọ́ kán má gbà lọ́wọ́ wọn torí pé àwọn ní astronomy àwọn ń sọ nínú ọ̀rọ̀ wọn wípé kò pọ́síbù láti rí oṣù yẹn ní àná ní àsìkò táláwọn rí yẹn torí pé oṣù tí a bá máa rí sọ gbà pé oṣù yẹn ó ti gbọ́dọ̀ lò bí wákàtí mẹ́ẹ̀ẹ́dógún ó kéré jù nígbà tí wọ́n bí ìyẹn ni ó jẹ́ kó rọrùn láti jẹ́ pé kí wọ́n rí ìyẹn ni ó jẹ́ kó rọrùn láti jẹ́ pé kí wọ́n rí so wọ́n ní oṣù tí wọ́n bí lánàá yẹn ìgbà tán bí sígbà táwọn yẹn láwọn ń rí kò tí ì ju bí wákàtí mọ́kànlá lọ ó lé díẹ̀ so báwo ni nǹkan tí ò possible scientifically àwọn kan wà bọ́ta wọn ó láwọn rí ìyẹn jẹ́ kan ìkejì ni wípé oṣù tuntun tán bí yìí tí ó bá fi lè jẹ́ wípé ó sì ń bẹ lẹ́yìn ìgbà tí oòrùn bá wọ̀ ó kéré jù ó gbọ́dọ̀ lo nǹkan bíi twenty minutes or so káwọn èèyàn tó lè rí so wọ́n ní eléyìí ni kò lójú nǹkan bíi twenty four minutes lọ kó tó di pé òun gangan fún rẹ̀ wọ̀ so bó làwọn èèyàn ṣe wá sọ pé àwọn rí bákan náà ó gbọ́dọ̀ máa bẹ ní horizon ní nǹkan bí seven or five degree báwọn mi ṣe sọ so kó tó di pé wọ́n lè rí so wọ́n lélẹ́yìn náà ní kò ṣẹlẹ̀ so ló jẹ́ pé àwọn gbà wípé nínú sáyẹ́ǹsì kò pọ́síbù kí àwọn èèyàn kí wọ́n rí oṣù tán láwọn rí yẹn àyàfi ní àwọn àyè kan àwọn àyè náà dẹ̀ ní bóyá nínú àwọn òbí kan ní amẹ́ríkà náà lè rí pẹ̀lú ojú lásán ní àwọn àyè kan láfíríkà tí wọ́n bá láwọn rí pẹ̀lú ojú lásán irọ́ ni wọ́n ń pa àfi tán bá lo tẹlifíṣkóòpù lókù so eléyìí fà á táwọn míì fi gbà wípé àwọn ò ní ṣọdún lónìí so torí pé àwọn ò rí àìrí ìyẹn náà táwọn kan bá náà rí ń lù wọn wọn ò ní gbà lọ́wọ́ wọn torí pé wọ́n ń sọ wípé kò possible scientifically láti rí so eléyìí ni tó fa àtàfẹ́rẹ́ àwọn kan tán ṣọdún lónìí táwọn kan ò ṣọdún àwọn tí wọ́n ṣọdún àwọn nígbà táwọn ò ti rí yẹn àbí tán ní kò possible scientifically láti rí ó túmọ̀ sí pé àwọn máa ka Ramadan tí àwọn ń gbàbọ̀ wá tí ó pé ọgbọ̀n so tó túmọ̀ sí pé ọ̀la làwọn ó máa ṣọdún so ṣùgbọ́n in tó kàn wá òun ni pé ìtànàbí sallallahu alaihi wasallam tó sọ fún wa látẹ̀lé ẹgbà àwẹ̀ tán bá róṣù ẹtùnù tán bá róṣù kò sọ fún wa pé táwọn sáyẹ́ntìsì bá róṣù torí pé ànábì sallallahu alaihi wasallam ní inna ummatun ummiyatun àwa àwọn tí ó mọ̀ kọ tí ó mọ̀ kà ní wa lásìkò gbà yẹn àwọn lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ kọ wọn àmọ́ ká so anabi sallallahu alaihi wasallam gbé ẹ̀sìn tó ṣe wípé ẹ̀sìn onímọ̀ àtẹ̀sìn ẹni tí ó kì í ṣe onímọ̀ ni àwọn nǹkan tí ó pa ẹni tó ń bẹ nínú igbó tí ó mọ bá ṣe ń forí ìgò kan ó òun náà fẹ́ ṣẹ̀sìn so bóò ni ó ṣe mọ̀ pé àsìkò àwẹ̀ ti tó bóò ni ó ṣe mọ̀ wípé àsìkò àwẹ̀ ó ti lọ so anabi wa muhammad sallallahu alaihi wasallam ó ní ká gbààwẹ̀ tá a bá ti rí i kátúnu tá a bá ti rí so táwọn èèyàn bá rí bóyá pẹ̀lú ojú lásán náà fi rí àbí tẹlẹsikọ́pù ni wọ́n lò láti lè fi rí eléyìí àá fi bẹ̀rẹ̀ àá dẹ̀ túnu àá fi bẹ̀rẹ̀ àá fi túnu àá ní kóra wa sínú ìdààmú tí àwọn astronomers takora wọn sí tó ṣe pé láàrin ara wọn gan ẹnu òkò ètò wọn lè sọ fún wa òun ìgbà tí wọn ó bí oṣù ṣùgbọ́n gbà wo ni wọn ó rí oṣù ẹnu wọn ò lè kò lórí ẹ̀ torí ẹ̀ lẹ́rẹ̀ lómiì tí ó sọ wípé òun náà astronomer lòun náà a ní intéèyàn kan sọ pé kò possible kan rí irọ́ ló pa ọkùnrin kan bẹ ní Kuwait tí wọ́n pè ní adilu sadun ó ní kò possible kí wọ́n rí oṣù yẹn gbọ́nṣe láwọn rí lánàá ó sọ similar ní nǹkan bí 2019 gbàtọ́lọ́ wa mú àwọn èèyàn rí oṣù yẹn kétékété ní ọjọ́ tó ní kò possible sọ àwọn bẹ̀rẹ̀ fi ń ṣe ẹ̀yẹ lánàá pé ó ti sọrú ẹ̀ náà ní 2019 kò ń ṣe nǹkan tuntun òní kò sọ pé kò possible kún ọrí oṣù so interfere ló ń belé ni pé ká má gbára lé àwọn tí wọ́n láwọn ń lo assuming calculation láti lè fi determine ìbẹ̀rẹ̀ oṣù Ramadan àbí ìparí oṣù Ramadan na nǹkan ìkejì tá a bá ara sọ níbi khutbah wa yìí òun náà ni n tó ṣe pẹ̀lú ọjọ́ òní ọjọ́ ọdún ni ìdí méjì ó papọ̀ ìdù túnú àwẹ̀ papọ̀ mọ́ ìdù ọ̀sẹ̀ tá a mọ̀ sí ìdù muhammad sallallahu alayhi wa sallam ó wá jẹ́ ká mọ̀ pé tírú eléyìí bá ṣẹlẹ̀ á kí ìdù ìtúnú àwẹ̀ ṣùgbọ́n sallallahu alayhi wa sallam ni ẹni tó bá ó lè mọ̀ wá láti wá kí ṣùgbọ́n yóò kí zúrì bó tiẹ̀ jẹ́ pánábí ó là á mọ́lẹ̀ pé yóò kí zuru ṣùgbọ́n àwọn àfáà gbọ́ yé wípé yóò kí zuru ní torí pé àwọn obìnrin tí júmọ̀ ń ṣọ̀ràn èèyàn fún tán bá wá júmọ̀ wọn ó kírun zuru arìnrìn àjò kí júmọ̀ kì í ṣọ̀ràn èèyàn fún tí ò bá kí júmọ̀ òun ó kí zuru ẹrú tí júmọ̀ kì í ṣe ọ̀ràn èèyàn fún tóun náà ò bá kí júmọ̀ yóò kí zuru so definitely ni àwa tá a bá ní àgbà allowance pé ká má kí júmọ̀ ní ọjọ́ òní àákì zoro ṣùgbọ́n ìmáàmù yóò wá kí i fún àwọn èèyàn tán fẹ́ kí ìmáàmù ó wá kí torí anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ni ẹni tó bá wù nù yín ó lè mọ́ wá kí juma nígbà tẹ̀ ti kí èjì ṣùgbọ́n wa inna mujammirun àwa máa kí èjì àwa máa kí so eléyìí ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà náà wá kí bọ́pọ̀lọpọ̀ wa náà ṣe wá kí lónìí òun dẹ̀ ló dáa jù káwa kí júmọ́ yìí òun ló dáa ju pé ká má kí i lọ bá a ṣe kí ìdí láàárọ̀ tàtún wá kí júmọ́ ní ọ̀sán eléyìí ló fi dáa jùlọ torí pé òun náà ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam ló ṣe so eléyìí òun ni tí ó fi dáa jùlọ bákan náà àgbọ́yé ń bẹ wípé aláwáǹsì wà fáwọn èèyàn tí ò bá fẹ́ kí láti má kí ààrẹ ní bú wọn àní pé wọ́n lọ́lẹ̀ torí pé kí ní táwọn náà enjoy ntí ẹ̀sìn tí ó fún wọn òun ni wọ́n enjoy so eléyìí òun ni ṣókí ọ̀rọ̀ tí afẹ́bára wa sọ ní ibi khutba wa yìí abẹ́lẹ́ bá subhanahu wa ta'ala kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé kọ́lọ́n bá subhanahu wa ta'ala kó gba àwọn iṣẹ́ ìjọsìn wa kó fi ẹsẹ̀ nìkọ̀ọ̀kan wa rinlẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك The Guidance Facebook page. Follow, like, and share.